ìbéèrè méjì péré ládàá. Mhm. kò sí wàhálà kò sí wàhálà ọlọ́wọ́ gbà náà wàlẹ́ kò sọ. tàbí tí oníṣọ́ọ̀bù tó ń ta fún mi bó wọn ṣe ń pè lẹ tó ló fúnra rẹ àbáwọn yàrá sọ. àkọ́kọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n máa bí nígbà tí èèyàn fọ́ra rẹ̀ má èèyàn gbọ́dọ̀ jìnnà sí wọ́n láti sọ kó àǹfọ̀tọ̀ wọ́n àárín mọ̀ bí màá ní sàkọ́. èèyàn lè sọ pé sálábì mi gba pé mo ń tẹ̀lé ìlànà àwọn aṣíwájú rere níbi títẹ̀lé sàlábì Muhammad sallallahu alaihi wa sallam ní ìròyìn tí èyí tó mo fi sọ̀rọ̀ àná. tòkè wá sí pé ọwọ́ aṣọ tó kọ fúnra rẹ̀ tó fi jẹ́ tó bá ti forúkọ rẹ̀ ọkọ̀ kínkíà rárá o tẹ̀lé ìpàtàkì ká mójútó kó burúkú pera rẹ̀ ní sẹ́lẹ̀sì pé òun fi ń ròyìn ìtòǹtè àmọ́ kì í ti kó òun fi ń sọ ara rẹ̀ lóko tí wọ́n máa fi pè ọ́ ó kì í sọ máa fi pè ọ́ tó sì jẹ́ pé àkókò rẹ̀ ò sí lára jẹ́ ńkọ́ mo pé yé wa tó yóò di pé àlè ismu alágẹ̀rẹ̀ wọ́n sọ yẹn ló kọ tí lára rẹ̀ tó nítorí ẹ̀ àwọn brọ́dà sá ń pè báyẹn tó ní tí ó da sí ni kó kọ́ wọn lọ́yẹ̀ kó wọn máa fi pè wọn kó kọ́ wọn lọ́yẹ̀ kó wọn máa fi pè wọn ẹ̀rú ń bà wá kó má jẹ́ pé nǹkan yẹn ló tì wọn kó wọn fi jẹ́ kí wọ́n lùgbọ́ lọ́ọ̀ tí wọ́n fi máa wúra wọn fún àwọn dáa ju gbogbo èèyàn yókù lọ nígbà tí wọ́n ti dìnnà sí súnà àbí èyí wa kódà tí èèyàn bá ti súnà mú gan kò sínú tó yẹ kó fi pera rẹ ló kọ tòṣù wọn lè fi ròyìn ara rẹ wọn lè dán ọmọ yìí pé wọn tẹ̀lé kíni wọn tẹ̀lé súnà náà. sára o àwọn àdìsí tó wá nípa àtẹ̀fẹ̀rọ̀ tó zawali fi salatil idayn ètò báyìí ètò báyìí kan sáàlù ti sàlàyé rẹ̀ títí dé kó ti sùn wá tóbi ètò báyìí kan rárá ó sì ń bẹ́ẹ̀ nù wíta fọ́ tóbi ètò báyìí kan ìgbà tó kà tẹ̀lẹ̀ ní pé lábẹ́ òfin ṣẹ̀ríyà téèyàn bá gbàgbé sí àwọn Allah Akbar Allah Akbar tó yàtọ̀ síta lákòókò ní rákà lákòókò yẹn sílẹ̀ tí yẹn bá gbàgbé fi àwọn Allahu Akbar tó yàtọ̀ sí ti ìdìde dúró ní rákà ẹlẹ́gẹ̀dẹ̀ tí yẹn bá fi sílẹ̀ lábẹ́ ìmọ̀ṣẹ̀rí à àní ti sùjúdù sá àní ti sùjúdù sá tó ń torí pòun fúnra rẹ̀ ó kọ́ rẹ̀ ní takbiratu zawal torí ẹ̀ wọ́n ṣe sùdúrù sáwù nítorí pé ẹ̀ fi sílẹ̀ bákan náà tí ẹ̀ bá máa ma fi sílẹ̀ gan sọ láti lọ bàjẹ́ sọ̀tùmọ́ àgbọ̀dọ̀ máa ma fi sílẹ̀ torí pé súnà àlẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ àdùsẹ́lẹ̀ ẹ̀ tó bá ti gbàgbé fi sílẹ̀ kò ní ṣe sùdúrù sáwù sọ̀tùmọ́ àwọn ẹni tí ń sọ fún yín pé ẹ aláwọ̀ gbárùkà lẹ́ka ṣe kíní kankan lẹ́ka wí gbogbo àwọn ilé àníjọ ọ̀rọ̀ wọn ti ṣe kankan bí bọ́sùlá àwùjọ yìí nìjà àwọn kan yọjú ń bẹ̀ tó pé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n dá mọ́ yàtọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n dá mọ́ yàtọ̀ látàrí mímọ kọ̀ndẹ́mù àwọn nǹkan tó wà ní Islam nítorí wọ́n fẹ́ lórí kì lẹ́yìn tí wọ́n ti lórúkọ ní alábẹ́ tí wọ́n ti rọ́ lásán náà alẹ́kùn sọ. àwọn ẹni tí a máa wá yọ fún àwọn náà dáadáa ẹni tí wọ́n yọ kò ní nǹkan tí ó fi yọ tó bá ti gbá tiẹ̀ òun náà yọ tóró ti di tiẹ̀ ní ìsinmi pé wọ́n kó zakatul fitr fún yàn kọ́ pọ̀ ọkàn tíjọ́ kejì ni wọ́n bá kó gbogbo zakatul fitr sínú píkọ̀ wọ́n bá dọjà wọ́n bá ń lọ ọ̀tà kò sí wàhálà tó má ti bọ̀yàn ní nǹkan ti di tiẹ̀ tó bá wù lólè onídìgẹ wa sọ lẹ́nu pé ẹrí nǹkan bẹ ẹrí kíní bẹ o ti bùnmi ní nǹkan kí lọkọ pẹ̀lú mọ bẹ náà.

nígbà tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún wa ẹ fi wá pé kí ìfẹ́ ó lè rinlẹ̀ láwùjọ wípé ó fi lóore fún ìmáàmù tí wọ́n bá yọ wípé bá a gbé fáwọn láyé ó sọ wípé ẹgbà rẹ ti bá ní lágbájá ẹ sọ pé àgbẹ̀dẹ̀ ló fi wá ẹ̀rọ bá ń gbé fúlàkùnrin ti àgbẹ̀dẹ̀ ló fi wá ìyẹn ló wá mú ìdúró nínú tí ó tẹ̀lé sí ìnira pẹ̀lú àwọn ọmọ wọn àárọ̀ ọjọ́ ọdún afẹ́rẹ́ sí lọ ó ká lóògùn fáyà ẹjọ àkókò ìrọ̀lẹ́ òwe ẹbí mi ta ìdí mi apá lọ sí gbogbo kan ní ọlọ́ọ̀dà ara mi ò sí àpò àmọ́ látara ife àwa pín káàkiri a àbẹ̀rẹ̀ mọ́ dárúkọ ẹgbà ẹgbà apá kí wà. ọ̀sẹ̀ wà lọ àríkùsọ̀ pé lágbájá ló gbé wa òní pé kí wọ́n mọ̀ bá máa yìn wá lórí ìtawọ̀ òsè torípé nu tó lọ́wọ́ bọ̀ fẹ́ òun náà ní kí èèyàn máa nífẹ̀ẹ́ sí kí wọ́n yàn lórí tí ò sí bẹ́ẹ̀ bá ní ẹ lọ gbé lọ́nìkan ìjọ wà sọ́kọlọ ẹni tó máa gbé fún ni pé èmi ni mo gbé fún láì mọ̀ pé ẹnìkan ló ṣe kí ni ló gbé wá pé mi ò tó pé fún ọ gbé fún láti àtẹ́bẹ́ ní lọ́sẹ̀dé iná ìfọ̀rọ̀hún náà fi máa ẹ̀jọ̀ wọ́n yóò ṣèbó náà ẹni yóò mẹ́tò máa lẹ́nu ìfọ̀rọ̀dù fẹ́lẹ́ àtẹ́bẹ́ náà kò bí wọ́n lẹ́kùn àdáàbò ẹ̀rí ọlọ́run ní àwọn ẹni tó ẹ gbé tó máa ṣe níṣẹ́ wọn máa tó nú parí wọn tún máa fẹ́ kí wọ́n yín àwọn lónìí tó wò ṣe má lérò pé wọ́n bọ́ lọ́wọ́ yọ ọlọ́run ìyá tí ta ni fi ń ro ní ọ̀jẹ̀ wọn ṣùgbọ́n tí ẹ̀ bá ti mọ̀ ìpínlẹ̀ yẹn ò sí fún ẹ̀ ṣọ́ọ̀lọ́ tí wọ́n bá wá fi yìnyàn bí ẹ ṣe mọ̀rọ̀ wọ́nyí o à ẹni tó gbé wa lónìí àgbè fún nà. Thank you. ẹ ọ sọ àwọn ọmọ rẹ lórúkọ àwọn sàhábà láì wò pé wọn ti sàdé àlùjáná fún àbí wọn sàdé àlùjáná gbogbo sàhábà ẹni rẹ ni wọn àbí wa ẹni bá ní wà pé àwọn gbogbo sàhábà kò sí rẹ lórúkọ rẹ gbogbo aleykum sẹlẹ lẹ́yìn náà Abubakar kì í sorúkọ ìbẹ mọ kókó ní àná àwọn náà lórúkọ orúkọ rẹ̀ ní kíni Abdullah torí ẹsẹ bá tọmọ ní Abdullah ó ti ṣe lédè pẹ̀lú orúkọ Abubakar náà. wọ́n tún ṣe éèdì mi ah. àwọn èèyàn máa ń ṣe é sẹ́wọ̀n fún àwọn ọ̀wá àmà kankan kí ni wọ́n fẹ́ fi ṣe kọ́dà ni wọ́n á tún sọ fún ọ lẹ́gbẹ́ kí ni dẹ́kun káwọn máa ṣe sọ láti àbí òye wà sẹ́yìn sọlọ́kù làhàl àwọn èèyàn kò ká tẹ̀lé láti wá mọ̀ ìmọ̀ ló máa ń kọ̀rẹ́tì nǹkan táwọn èèyàn bá ń nà. ìtọ́jú ọgbà ju ní pẹ́ńtì òbá ti báyìí kójú kò gbọ́ kó bá padà lè nà. rárá ẹyọ kan náà Allahu akbar ẹyọ kan ní ọmọ ẹsẹ nígbà yẹn náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله أكبر الله